بالشفاع سابتدي وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر وهما لدين الله أفضل مرشدين وهما لدين الله أفضل مرشدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 فإن أحسن الكلام كلام الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مدساتها وكل مدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọgbẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ètò ṣe pé òun náà ló ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àyìnbí jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́run bọ́lọ́run kó pa wá ní mùsùlùmí àbẹ̀lọ́run kọ́lọ́run kó gbé wa ní mùsùlùmí àbẹ̀lọ́run kọ́lọ́run kó ṣe wá lẹ́ni àlìjánná pẹ̀lú sábàbí ìsìláàmù. gbogbo ìtọ́nà bá ṣe fún wa tó kù kọ́lọ́ wọn jẹ́ kí ó bàjẹ́ àlékún oore ọlọ́mọṣá ẹ̀ ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́wọ̀n fún ìbára wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kí ọlọ́wọ́n bá kó sọ ní ọ̀run fún èmi tí màá máa bá wa sọ. So. ẹ̀yin náà ti ẹ máa gbọ kọ́lọ́ kó fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà. ẹnìkọ̀ọ̀kan wa a jókòó síbí yìí nítorí kí a lè bá a gba ẹ̀san níwájú ọlọ́run kọlọ jẹ́ kí a rí ẹ̀san náà gbà níwájú ọlọ́run. ẹ̀rí ìjókòó wa gẹ́gẹ́ bí àwọn elétò gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ ìtú wọn ní kí a wá bára wa sọ̀rọ̀ lé lórí lọ́dọ̀ gẹ́gẹ́ bí àwọn elétò ti gbé kalẹ̀ òun náà ni dáadáa ti ń bẹ nípa wípé so suna súnà àlesọ yìí pé àlèkọ́irú fìtì bá yí àsúná tí ànàbàmíyà oore tí ń bẹ níbi ká tẹ̀lé súnà ànábì oore tí ń ni wọ́n ní kí á wá bára wa sọ̀rọ̀ lé lórí kí ni àwọn dáadáa tí ó máa jẹ́ ti ẹni tó bá dìrọ̀ mọ́ súnà ànábì dídàkejì náà ó ti wà mẹ́ báwọn ẹni tí ò bá wá dìrọ̀ mọ́ súnà ànábì kí ni àwọn aburú tí ó máa ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ eléyìí ni ìta fẹ́ pera wa lákèésí sí ní ìrọ̀lẹ́ yìí alákọ̀ọ́kọ́ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni mọ̀lẹ́mọ̀rọ́dún bìsúnnàtì ànàbàwíyà kí ni nǹkan tá a gbà lérò tá a bá ń sọ̀rọ̀ nípa súnà ànábì kí ni nǹkan tá a gbà lérò pẹ̀lú ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà wa nǹkan tó pọ̀ òun ló kó sínú ẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa súnà ànábì nǹkan tó pọ̀ ló kó sínú ẹ̀ alákọ̀ọ́kọ́ dákọ̀lá tààtà súnnàtì nàbàwíyá àkèwálù rọ̀súlìláì sallallahu alayhi wa sallam nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ ẹ́ńtà sínú súnà ànábì òun náà ni ọ̀rọ̀ tànábì bá sọ súnà ànábì nù gbogbo ọ̀rọ̀ tànábì sọ wọ́n fẹ́ kọjá wípé a máa gbìyànjú àti máa lò ó. èwo gángan la fẹ́ pè ní súnà ń bẹ̀ torí nítorí dáadọ́ dẹ̀ gbé kalẹ̀ ní wípé a fẹ́ máa lo súnà àwọn kan wà information ni wọn tánàbí kan fún wa súnà wa lórí information yẹn òun ni ká gbà wọlé ànábì sọ fún wa wípé nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ nínú àlìjánná àgbàwọlé súnà náà mọ́ àtẹ̀lé súnà ànábì náà ni bá a ti gba information yẹn wọlé àtẹ̀lé ni nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ nínú ná àgbàwọlé ìyẹn ni pé gbogbo information tánàbí bá fún wa téèyàn bá ti gbà pé òdodo ni irú ẹni yẹn ó tẹ̀lé súnà. ẹni tí ò bá ti gba information kọ́ bá rù dánilẹ́bí bá fún wa ní òdodo dánilẹ́bí bá ní mọ́dé àtọ́ àní dákọ́lá lè jẹun ẹni tó bá tẹ̀lé mi yọ wà lè jẹun náà wàmọ̀nì asọ́ọ́ni dákọ̀là náà ẹ̀ ń bá yapa mi yọ wọ̀ náà ẹ̀ bá ti gba information yẹn sunna ló tẹ̀lé ọ̀rọ̀ ànábì a máa jẹ́ pé tá a bá ti gbà wọlé kó dòdò ni a tẹ̀lé sunna náà nìyẹn ẹ tí ọba ti wá gba ọ̀rọ̀ yẹn wọlé kò tẹ̀lé súnà ọ̀rọ̀ míì wá nìyí intanẹbi wá ní ká ṣe súnà intanẹbi bá ní ká má ṣe súnà abala alákọ̀ọ́kọ́ la ṣàlàyé yẹn gbogbo ọ̀rọ̀ tánẹ́bí bá ti sọ. So, èyí tó bá jẹ́ information níbẹ̀ ká gbà wọlé ẹlẹ́ẹ̀kejì ni pé intanẹ́bì bá ti ní a ṣe intanẹ́bì bá ti ní a ṣe ká gbà wọlé ẹlẹ́ẹ̀kẹta intanẹ́bì bá ní a má ṣe ká má ṣe kí ni ọ ká má ṣe yìí. so ọ̀rọ̀ ànábì yóò máa ṣàlàyé àwọn súnà kan fún wa ká mú díẹ̀ wá nínú súnà ànábì tí a bá fẹ́ wọ mọ́sálásí súnà ànábì nígbà tí a bá fẹ́ wọ mọ́sálásí òun ni pé ẹsẹ̀ ọ̀tún òun lèyìn ó gbé wọ mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún lèyìn ó gbé wọ mọ́sálásí èèyàn wàá ṣàdúrà pé àlàhùmá ìní àlùkà náà mìíràmátìk ọlọ́run mò ń béèrè lọ́wọ́ rẹ o àánú rẹ̀ èèyàn á fẹ́ jáde kúrò mọ́sálásí ẹsẹ̀ àlàáfíà lèyìn ó gbé jáde èyí ó ní àlàhùmá ìní àlùkà mi fàdí ọlọ́run mò ń fẹ́ ọlá rẹ̀ ẹ̀gbẹ́sùn náà nàbí nù èèyàn mélòó ló wà ní sí i a rí i pé àfi súnà lẹ̀ àṣe bàbá wọ tọ́lẹ̀tì súnà kan láàbà wọ tọ́lẹ̀tì táàbà jáde kúrò ní tọ́lẹ̀tì súnà kan láàbà jáde kúrò mẹ́ẹ̀ bá a bá fẹ́ sùn súnà kan láàṣẹ tàbí sùn tá jí súnà kan láàṣẹ nígbà tá a jí tá a bá jẹun súnà kan láàṣẹ nígbàrà fẹ́ jẹun tá a bá parí oúnjẹ súnà kan láàṣẹ tá a bá mú súnà kan ni tá parí mímu súnà kan ni ànábì ti sọ gbogbo ẹ̀ ní ọ̀rọ̀. so mélòó la nse ṣe bẹ́ẹ̀ buhari adájọ́ kò pé a kọkọ mọ nǹkan tí ń jẹ́ súnà nǹkan àkọ́kọ́ nínú súnà nù òun ni ọ̀rọ̀ ànábì ká wọlé mo sì ti pín yẹn bá ti pín kéèyàn má ṣe ẹ má fọwọ́ òsì jẹun súnà ànábì ni ẹlẹ́gbẹ̀rún á mú ráìsì ọwọ́ òsì ráì náà máa fi gbèsè nù àbíkọ́ máa fi fọ́ọ̀kì tì máa fi ṣiṣẹ́ náà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ànábì ti fọwọ́ jẹun ànábì wa sọ fún pé kọ́ jẹun ọ la astete mi ò lágbára láti lè ṣe bẹ́ẹ̀ àwọn àfáà sọ wípé ó sọ mẹ́fà nàbí nísọ gidi máa ń ka ìwé àdéhùn sọ pé ẹ wo ti mọ́ mi láàjọ ọwọ́ sì lè mọ́ mi lá mi ò lè lọ́wọ́ tún mọ́ ànábì ní lámẹ́sítàtọ̀ àtà ọlọ́run ò ní jẹ́ ọ lágbára mọ́ kò sì lágbára àti lè gbé ọwọ́ yẹn mọ́ láti lè fi jẹ wọ́n torí pé ó kọ súnà kíni o súnà lójú ànábì ànábì lè ní ká má ṣe nǹkan ànábì ni ẹ má fi ọwọ́ òsì tábà omi ẹ má fi ọwọ́ ọ̀tún tábà omi mímu ẹ má máa mí sínú omi gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ni wọ́n jẹ́ súnà súnà yìí ànábì ti sọ gbogbo ẹ̀ lọ́rọ̀ nínú àdìsí Salman al ó wà pẹ̀lú ọkùnrin kan tó jẹ́ alulikita ó wà pẹ̀lú ọkùnrin kan tó jẹ́ alulikita ọkùnrin yẹn wá ń béè lọ́wọ́ rẹ̀ wípé ẹ̀yin mùsùlùmí ó dẹ̀ máa sọ wípé kò sí nǹkan tí wọ́n ṣàlàyé inú ẹ̀sìn ó ní bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí wọ́n ṣàlàyé inú ẹ̀sìn wa àtà tóbi jẹ́ pé tá a bá fẹ́ ṣe gá ẹ̀sìn wa ṣàlàyé gbogbo ẹ̀ a fẹ́ yàgbẹ́ gbogbo déyìn ó ṣe láti bẹ̀rẹ̀ yàgbẹ́ tí ó fi parí yíyàgbẹ́ gbogbo ẹ̀rẹ̀sìn wa ṣàlàyé téèyàn ọba rómi kí ni ó fi ṣe ẹ̀sìn wọn ṣàlàyé ìyẹn ló fi jẹ́ pé nínú súnà ànábì òun ni ọ̀rọ̀ tànábì bá sọ súnà nìyẹn nínú súnà ànábì òun ni tànábì bá ṣe tí wọ́n rà ànábì báyìí táwọn sọ̀ abáwọn ní kánà rasulullah ànábì yasumu yaumal isnai a máa gba àwẹ̀ níjọ́ monday wa yaumal khamis ànábì máa ń gba àwẹ̀ níjọ́ àlàmísì àwọn sàhábà kí ni wọ́n rìpọ́ọ̀tù fún wa iṣẹ́ ànábì iṣẹ́ ànábì yẹn ànábì a máa gbààwẹ̀ ayyamal bid salasata ayyami min kulli shahr ọjọ́ mẹ́ta mẹ́ta nínú kíni o nínú oṣù ànábì a máa ṣe kíni o a máa gbààwẹ̀ kíni yẹn jẹ́ odi súnà àwọn sọ̀hábà. So wọ́n rìpọ́ọ̀tù ìtànàbí máa ń ṣe fún wa tí wọ́n bá ti rìpọ́ọ̀tù ẹ̀ fún wa báyẹn odidi súnà ànábì ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ súnà ànábì òun ni tẹ̀kìrìírù rọ̀ṣù tẹ̀kìrìírù rọ̀ṣù òun ni pé sọ̀ábà. So yóò máa sọ̀rọ̀ kan àbí kí sọ̀hábà kó máa jẹ́ wípé ó ń ṣiṣẹ́ kan ànábì gbọ́ ọ̀rọ̀ tí sọ̀hábà yẹn ń sọ kọ̀ọ̀kakò ànábì rí tí sọ̀hábà yẹn ń ṣe ànábì òye gírí o kò irú nǹkan tí sọ̀hábà yẹn ṣe báyẹn ó ti di súnà nù ìyẹn náà ń pè ní súnàtú àsúnàtú àtẹkìrìríyà lórí tábìlì ànábì àwọn sọ̀hábà wọ́n jẹ níta lè pè ní aláǹgbá wọ́n jẹ lórí tábìlì ànábì ànábì ò dẹ̀ ṣe kí ni o kọ̀kọ̀ fún wọn ọ̀sán kankan ó dẹ̀ rí wọn tí wọ́n ṣe kíni o tí wọ́n jẹ́ àwọn àfáà wọ́n ní ìntánẹ́bí òfin lè takò yẹn ó ti di nǹkan lẹ́gbẹ́ ọlẹ́tọ̀ fún wa láti jẹ nìyẹn ó ti wà ní súnà ànábì àwọn méjì kan wọ́n travel wọn ò wá rí omi tí wọ́n fi ṣàlùwàlá àsìkò ooru sì ní fẹ́ máa lọ àwọn méjèèjì èyí tó jẹ́ wípé ìyẹn òun ṣe àlùwàlá àwọn méjèèjì. Wọn fẹ́ wà ní pé àsìkò oorun ó ti fẹ́ bọ́ mọ́ ní ọwọ́ àwọn aṣetáyà wọn lọ jìnnà wọ́n wá padà rómi ẹnìkan wá ní òun irun òun òun ọ̀dà padà ẹnì kejì òun ní òun ọ̀daràn padà òun ti ọwọ́ adọ́dọ́ ànábì ọwọ́ àrípọ́tù ẹ̀fọ́ ànábì ànábì ní ìwọ tó dánú padà làkọ́dí àsọmúta àsúnnàta ó ṣe kòńgẹ́ kí ni o súnnà èmi ànábì òun ni kéèyàn ó ṣe táyà mọ́ kó fi kírun lásìkò rẹ̀ kírun ọmọ bàbá ọmọ ní ọwọ́ ìwọ́dọ̀ wá kírun lẹ́ẹ̀mejì lákàlẹ̀ ajirú mọ̀rọ̀bọ̀tà ẹ̀san rẹ ó gba ẹ̀san lẹ́ẹ̀mejì lákàlẹ̀ ajirú mọ̀rọ̀bọ̀tà ẹ̀ẹ̀mejì ló gba ẹ̀san so àwọn àbọ̀ àwọn ògbé méjèèjì gan súnà náà nìyí ṣùgbọ́n ètò dáa jù nínú súnà bẹ́ẹ̀ yẹn òun ni pé kéèyàn má dànù yẹn padà nígbà wo ti ṣe gẹ́gẹ́ bí kí ni o súnà. bàbá rẹ̀ bí o ti wá bá ẹnì kejì yẹn wí ó bí gbìyànjú tó bá lọ ṣe lẹ́yìn náà àní máa bá wí. èmi náà ìbá ti fi dín kankan múlẹ̀ tí ò búyàn lórí ẹ̀ á máa kà sí kí ni o súnà ìyẹn ló fi jẹ́ pé àtẹ̀kìrí irú mìíràn súnà nínú nǹkan ní ágàsí òun náà ni tí wọ́n bá ń ṣàlàyé fún wa kọ́líkù rasulillah ẹ̀dá ànábì wọ́n máa ṣàlàyé fún wa ànábì ẹ̀ ṣe ẹni tá a lè fi gíga ròyìn ànábì èdè ẹ̀ ṣe ẹni tá a lè fi kúkúrú ròyìn ànábì wà láàrin méjèèjì ọ̀rọ̀ bá dábì kan kí ni wọ́n sọ fún ẹ ẹ̀dá ànábì lọ́wọ́ sọ fún ẹ eléyìí á nígbàgbọ́ sí i tá a bá ti rí bóbìdì múlẹ̀ á nígbàgbọ́ sí i ìgbàgbọ́ dáa ní sí náà kí lásìkò sunna náà. ètò tẹ̀lé òun náà ni àkùlákù rasul ìwà ànábì ìwà tánàbí máa ń wù so ìwà ànábì wọ́n ní ànábì kánà ajuwada nas ẹni tí máa tọrẹ jù ní ànábì jẹ́ láàrin àwọn èèyàn ìgbà tí wọ́n máa tọrẹ jù òun náà tún wá nínú oṣù Ramadan ẹ̀rọ abẹ́ kọ́ṣe súnà ànábì irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ọlọ́rẹ yóò tún wá máa ta ọrẹ yẹn lọ́pọ̀lọpọ̀ nínú Ramadan kí ló ń ṣe yẹn náà o ò sì súnà lẹ́yìn wá gbà náà. lára súnà èyí tó jẹ́ wípé a gbọ́dọ̀ máa kọ́ṣe lára ànábì òun náà ni wípé àwọn ìtàn tí wọ́n bá ń sọ fún wa nípa ànábì gbogbo òṣè tí wọ́n bá ànábì máa ń ṣe bóòlù ànábì ti ń wọṣọ bóòlù ànábì ti ń jẹun bóòlù ànábì ti ń ṣe àwọn kankan àwọn eléyìí tá a bá ń kọ́ sí ànábì pẹ̀lú ẹ̀kọ́ sí tó burú ṣùgbọ́n àwọn àbá sọ fún wa wípé àwọn nǹkan náà níbi torí ẹ̀wà tó jẹ́ ẹ̀sìn ọ̀nbẹ lọ́tọ̀ èyí tó jẹ́ pé á da àwọn èèyàn ànábì ni inú ẹ̀ ní káwé láwọn àníwá á dà ní inú ẹ̀ ní káróró wà áádà ni inú ẹ̀ ní pé ànábì láì kọ́ máa fọwọ́ mẹ́ta jẹun àràdé sí ànábì ni so àwọn èèyàn máa ń ṣe bí séèkì tó pọ̀ níbi àwọn eléyìí wọ́n gbàgbé súnà ni pé èèyàn gbọ́dọ̀ wé láàrin dandan àwọn kan gbàgbé ìróró súnà ni ní dandan ìfìkà mẹ́ta jẹun àwọn kan gbàgbé súnà ni ìfi ọwọ́ jẹun wọn ni òun nìkan ni súnà èèyàn bọ́dọ̀ fi síbi jẹun eléyìí wàhálà máa ń sábà ṣẹlẹ̀ nílẹ̀ ìdáhùn afáàjẹ kó yẹ wa ni pé èyí tó bá ti ní nǹkan ṣe pẹ̀lẹ́ sí i òun láà máa pè ní súnà èyí tó bá ní nǹkan ṣe pẹ̀lú ṣe sí ànábì èèyàn bá ti ń tẹ̀lé yóò máa gba aláàdá nítorí pé ó nífẹ̀ẹ́ ànábì so látara bẹ́ẹ̀ pẹ̀lú àlàyé tí mo ṣe yìí mo rò pé ó máa clear sí wa dáadáa nǹkan tí súnà ń jẹ́ tá a bá tún wá lọ síwájú sí i súnà yóò tún máa ṣe yóò tún máa yé wa dáadáa sí i. ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí ni ipò tí súnà wà ipò tí súnà wà torí pé nǹkan méjìlá ni bàálù bíbẹ́ kúrò lórílẹ̀ ayé ó ní mo fún yín ní nǹkan méjì tẹ́ ẹ bá gbá méjèèjì mú ẹ ní sọnù láéláé ànábì ló sọ bẹ́ẹ̀ kí ni alákọ̀ọ́kọ́ òun kìtáàbù lọ ìwé ọlọ́run kí ni alákejì òun náà ní àti súnnẹ̀mí ànábì méjèèjì yìí òun ni alimasdarani alasasiyani ilẹ̀ Islam àwọn méjèèjì ni foundation méjì tá a ti mú ẹ̀sìn jáde àwọn kan wá ní rárá o kò nídìí káka súnà nábìsí kùránì sangiriti òun ni kákà sí nínú àwùjọ wa tá a wà yìí ara àwọn tí wọ́n ń pè wọ́n ní kùránì sangiriti àwọn sọ fún wa wípé kùránì ti tó àwọn ṣùgbọ́n wọ́n kà tanra àwọn jẹ ní kùránì ò wọn ṣé wọn wà ní kúránì ò lè tó yẹn ni kúránì lè tó yẹn ṣùgbọ́n tí ò bá ti sí súnà nínú kúránì téèyàn ó fi ṣẹ̀sìn ọlọ́run ọba èèyàn ò lè gbọ́ kúránì yẹn yẹ rárá. lóbi jẹ́ pé àwọn tó wá wé kúránì nìkan làwọn fẹ́ lò wọ́n mọ̀ wà ní ìdààmú ní tálíkà mọ̀ torí pé àìmọye àyà ni wọn ò ní lè ṣàlàyé ẹ̀ wà á kí mùsọ̀lá wọn ò lè ṣàlàyé ẹ̀ máa kírun kí ni ó ṣàlàyé fún wa pé asàláwò akbar súnà ni kí ló ṣàlàyé pé arùkù súnà ni lóbi jẹ́ pé àdìsí lọ ṣàlàyé gbogbo ẹ̀ fún wa látòkè tóbi délẹ̀ ìyẹn lóbi jẹ́ pé súnà ó wà very very important ṣùgbọ́n a fẹ́ mọ̀ nípa súnà ipò wo ló wà sí kùránì òun la fẹ́ mọ̀ ẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀ á ní òun ló wà nípò ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àdínlá tó ṣẹ̀rí yíyá àwọn ẹ̀rí ṣẹ̀ríà tá a máa mú jáde súnà ló wà nípò kí ni o ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n àbáwọ̀ ni pé a lè ya súnà àti kùránì lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n bí lọ́wọ́ àfàgbé kí ló dé ó dàbí practical aspects àti theory aspect bẹ́ẹ̀ ló ti rí kùránì ó dàbí theory àdìsí wa dàbí kí ni o practical tàbí kí n fún alápèjúwe mi àwọn ọmọ skul tí wọ́n bá ra ìwé tó jẹ́ ìwé tí wọ́n fẹ́ kà wọ́n wá tún ní kí wọ́n ra workbook kí wọ́n rà sílẹ̀ workbook yẹn ó máa jẹ́ kí ìwé yẹn ó ṣe kí ni o ó tún yé dáadáa sí i bí súnà ti jẹ́ sí kí ni o kùránì nìyẹn. so ipò ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ àtòtọ́ ṣùgbọ́n ipò ẹlẹ́ẹ̀kejì yẹn òun àti alákọ̀ọ́kọ́ wọ́n jọ ṣe gíní o wọ́n jọ wọnú ara ẹ wà á rí wáàyí ni súnà látọ̀dọ̀ ọlọ́run wáàyí ni súnà lẹ́gbẹ̀ẹ́ sọ́tù nẹ́jìmì wà nẹ́jìmì ọlọ́ni wà nẹ́jìmì ìlà àwọn ọlọ́run ló ń fi ìràwọ̀ búra nígbà tí ìràwọ̀ tó bá jábọ́. ọlọ́run ọba ní ànábì o kìí ṣẹni àánú kìí ṣẹni tí wọ́n ṣe mistake lànábì tànábì bá sọ̀rọ̀ tó bá ṣe ìṣesí gbogbo ohun tó ṣe yẹn ẹ gbọ́dọ̀ tẹ̀lé kìí ṣe mistake náà. ànábì ẹ sọ̀rọ̀ láti bí ìfẹ́ ẹnu. ọ̀rọ̀ ànábì wáyù ní revelation you are tí wọ́n fi ránṣẹ́ sí i yẹlẹmisẹ pé anabi ni ìní ùtí tòlìkùrọ̀ ànà wà mí sílà hu má àhù. ọlọ́run bá fún mi ní kùránì ọlọ́run tún wá fún mi ní irú kùránì kí ni irú ẹ̀ ní pé súnà ní irú kùránì torí pé òòlù ànábì ó lò láti lè fi ṣàlàyé kùránì nínú àyà kùránì sọ́tún àyà forty four. ọlọ́ni. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ọlọ́run ọba tí ọlọ́run ga ó ń ṣàlàyé fún wa ọlọ́run ni wa anzalna ọlọ́run ni àwa la sọ kalẹ̀. àwa la sọ kùránì kalẹ̀ fún wa ànábì. ìtúbá yìí náà lè sí máa ló sílà ìlà ìlẹ̀. ọlọ́run ní kó o lè bá a máa ṣàlàyé fún àwọn ènìyàn máa ló sílà ìlẹ̀ ìlẹ̀ ní tá a sọ̀kalẹ̀ fún wọn. ànábì ló wá ṣàlàyé lóbi jẹ́ pé àyèyà kùránì àti súnà lọ́tọ̀ ọlọ́run ànábì ló wá ṣàlàyé làálàá ń yẹ tàbá kàrú kí wọ́n lè bá a jẹ́ tí ó lè ronú sí i torí pé téèyàn bá gbọ́ nǹkan kùránì yìí èèyàn ò lè gbọ́ súnà yìí so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba wa máa ń sọ fún wa rí pé ànábì ẹ̀tẹ̀ lánàbì ó ní nǹkan kúl. ọlọ́run ìwà ànábì sọ fún wa tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run tẹ̀bí wù èmi ànábì ni ẹ tẹ̀lé ẹ gbọ́dọ̀ ní nǹkan ẹ̀dín mọ́ra wọn. tẹ́ ẹ bá ti tẹ̀lé mi ọlọ́run bó nífẹ̀ẹ́ yín ọlọ́run ó dẹ̀ ṣàforíjì ẹ̀ṣẹ̀ yìí ara àǹfààní súnà nìyẹn yóò bíbí kún mọ̀ lọ àǹfààní súnà nìyẹn ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ yín tẹ́ ẹ bá ń ṣe súnà wà ẹ̀fíru lákùndùnú ọ̀bàkù èyí tẹ́ ẹ bá sílẹ̀ tẹ́ ẹ lè ṣe tí ó máa jẹ́sẹ̀ tó wà lórí ẹ̀mí yín tẹ́ ẹ fẹ́ ṣe ọlọ́run ṣàforíjì fún un à ń bọ̀ wá sórí ẹ̀ òun náà ní pé kò sí yàtọ̀ láàrin súnà àti kùrán ó sọ pé. ومن أطاع الرسول من يطيع الرسول فقد أطاع الله من يطيع الرسول ẹ bá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́ni kánibí ọ̀sọ́ bẹ́ẹ̀ ni pé fàkọ́dé àtọ́ àlọ́ ọlọ́run lẹ́ni yẹn tẹ̀lé ẹ̀yin náà wò ẹ rí i pé ọlọ́run bá ti sọ ànábì nù ra rẹ̀ gbé púpọ̀ ọlọ́run sọ pé wà má àtàkùn. wà má àtàkùn rọ̀ṣúlù fákùnrin. whatever tánàbí bá wá mú wá bá yín ẹgbàá wọlé. wà má àtàkùn àyùn fáńtàkùn. ìtànàbí bá sọ pé ẹ má débẹ̀ ẹ ṣe kí ni ó ẹ jìnnà sí i. ìyẹn ló sọ fún wa yìí pé sáà náà ti rí pé kùránì àti àdìsí àti súnà ìyẹgbẹ́ kankan náà ni wọ́n bá wọn ẹni pé wọn yàrá síra wọn bá a ti ń so wọn mọ́ra wọn yẹn ọlọ́wà ni wàá ìntànà sàtún fi ṣe. àwùjọ ilà bùrọ̀ ìwà ilà rasulun. ọlọ́run ní tẹ́ ẹ bá ń ṣe fàǹfà níbi nǹkan ọlọ́run ní kí ẹ dápọ̀ àrọ́síbó ìdàgbà ọ̀dọ̀ ọlọ́run kitabullah ọlọ́run ní kẹ́tù dábàá síbò ila rasulillah ọlọ́run ọba ó ní wàlíyá dalí lẹ́dínà yòókù àrífúnà àmì. àmì ní àtúnṣe ìbá omi ìtìná. ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ bá ń yapa súnà ànábì ẹ sọ́ra kọ́ má jẹ́ pé fìtínà àdánwò àṣẹlẹ̀ṣẹ̀ ní báyà bá sùn. àwọn àdáàbòn àlejò. àbí ìyá ẹlẹ́ta. àwọn àdáàbòn àlejò. àbí ìyá ẹlẹ́ta elérò kọ́ bá lọ ṣẹlẹ̀ sí wọn. sáà náà rí i pé àyà pọ̀ gan. tóbi díẹ̀ múlẹ̀ wípé tá a bá ti ń tẹ̀ lánàá bíi àti ń tẹ̀lé ọlọ́run ẹ̀rọ pé súnà àti kùránì wọn ò ya ara wọn bọ́ọ̀ bọ́ọ̀ ní o bá kankan ní òògùn so àtìmọ̀ súnà àtìmọ̀ ipò tí súnà wà lẹ́sìn kí ló kù tá a fẹ́ mọ̀ òun náà ni pé kí ni súnà wa ṣe fún kùránì súnà ó wá ṣe nǹkan kan o tó jẹ́ pé àwọn tí wọ́n bá gbà pé kùránì nìkan làwọn fẹ́ máa ń lò wọ́n tara wọn jẹ ni kí ni súnà wa ṣe fún wọn nǹkan kan nínú nǹkan márùn-ún onísúnà wá sí i. alákọ̀ọ́kọ́ nǹkan ó ti wà nínú kùránì ọlọ́wọ́ bó ti ṣàlàyé ẹ̀ sínú kùránì tanyanya ọlọ́wọ́ tó wá ní kí súnà náà wá bẹ́ẹ̀ ó wá ṣàlàyé ẹ̀ nínú àwọn nǹkan lórí báyìí onítọ̀lá kù wà téèyàn bá fẹ́ gbọ́ tọ̀ láàpù yìí kọ́ lọ́nu kùránì gbogbo ẹ̀ òun ni kùránì ti ṣe kíni o ló ti ṣàlàyé tẹ́ ẹ bá tún wá débi súnà ànábì náà ànábì tún wá kọ́ àwọn sọ̀hábà láì lo kùránì ànábì tún bí kùránì ti ń ṣàlàyé ẹ̀ ànábì náà wá ṣe kíni o àrẹ́bí náà wá ṣàlàyé ẹ̀dẹ́ rẹ̀ ìyẹn ló fi jẹ́ yí pé bí kùránì sọ máa pé oṣù kan láti gbààwẹ̀ bẹ́ẹ̀ náà ni àrẹ́bí ọ̀sán báyìí pé ẹ̀yin sọ̀hábà kọ̀dìjà akún ṣàrún mọ̀bára oṣù àlìbáríkà ó ti dé o alẹ́ ní nàṣúmù fi tá a gba kí ni o ààwẹ̀ níbẹ̀. gbígbà wèrè ó ti wá nù kúránì gbígbà wèrè náà tún wá wá nínú kí ni o nínú àdìsí ìtàdìsí wa máa ń ṣe nǹkan alákọ̀ọ́kọ́ mi òfin tó ti wà nínú kúránì yọ wá mú òfin yẹn wá láì ní yí òfin yẹn padà yóò mú òfin yẹn wá láì ní kí ni o láì ní. sunna àmọ́ síbẹ̀ nọ́mbà nǹkan kan nínú nǹkan márùn-ún olówó àṣẹ. Number two tí súnà wá ṣe ṣe rírun kùránì àwọn kinní kan wà ń bẹ wọ́n máa ń pè ní mujimalu ìdáǹgbé ni mujimalu òun náà ni nǹkan kò lè yéèyàn wọ́n mú wá unexplained wọn ò ṣàlàyé ẹ̀ súnà ni ó wàá ṣe kí ni ó yóò wàá ṣàlàyé nínú ẹ ni wà á kí mo sọlá nítorí o lè bá nínú kùránì wá síjúdì lè rọ bíkà wàríkàwù máa rọ ọkì forí kanlẹ̀ kó o rùkú pẹ̀lú àwọn ó bá nu kùránì ṣùgbọ́n ó lè bá aláwọ̀ agbára alákọ̀ọ́kọ́ ó lè bá ìtẹ́wì nírùkú ìtòwì níforí kanlẹ̀ ó lè rí tí ò bá wá sádìsì tàbí fẹ́ sàlàyé kò ṣeé ṣe àdìsì ló wá sàlàyé ẹ̀ ànábì ní sọ́lú kàmárọ̀ àìtùmú ní ìṣẹ́lẹ̀ ànábì ní ẹ máa kírun bẹ́ẹ̀ tí mi tí mò ń kírun á wà sọ́dí ìran ànábì òun fi ṣàlàyé wá akíìmù sọ́lá bẹ́ẹ̀ náà ni zaka the same thing. àlàyé rẹ̀ ò sí nínú kùránì àlàyé ò sí nínú kùránì ẹ lè bá ní sọ́ọ̀bù nínú kùránì pé owó yẹn gbọ́dọ̀ wọ ní sọ́ọ̀bù ẹ lè bá ní kùránì. ṣùgbọ́n kí ló wá ṣàlàyé ẹ̀ fún wa sunna nǹkan ẹlẹ́ẹ̀kejì tí sunna wa ṣe tóbi jẹ́ pé ó wà indispensable lè sọ pé bóòlù ti súnà ti jẹ́ sí kúránì kò sí sí. a gbọ́dọ̀ dẹ́rú ẹ̀ wò pé bóòlù súnà ti jẹ́ sí kúránì a gbọ́dọ̀ dẹ́rú ẹ̀ wò rà torí pé a lè gbọ́ àwọn kankan yé nínú àyà kúránì àìbàdà abádó dénú àdìsí káwọn ṣe kí ni ọ kàtó bọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta nínú kùránì náà ni o kíní yóò wà nínú kùránì àwọn àbáwòrán ọ wá ní mútílákù súnà ni ọ wà á ṣe ní mùkọ́ ìjáde. alákọ̀ọ́kọ́ ọlọ́ni wà sáárìkù. wà sáárìkù ọdún pàpọ̀tọ̀ ló àìdíyàwó máa ọlọ́run ní olè lọ́kùnrin olè lóbìnrin ẹ gé ọwọ́ àwọn méjèèjì ìdí Kùránì mu wa nù ó túlẹ̀ ní ọwọ́ ni ẹgbẹ́ wọn ni kí wọ́n gé olè láti bì délẹ̀ gbogbo ọwọ́ ni ṣùgbọ́n súnà sọ pé ibi kókó ọwọ́ báyìí òun ni wọ́n ti gé kí ni o ọwọ́ òní súnà ló sọ bẹ́ẹ̀ tí ẹ bá ṣòwò ni àárín ọmọ ẹgbẹ́ ń bì àárín ọmọ ẹgbẹ́ ń bì ara dáadáa ti súnà nínú àlùwàlá tàyámùm téèyàn ọba ti jẹ́ pé orí omi yóò tàyámùm tàyámùm téèyàn fẹ́ ṣe ibo lèyìn ó ṣe dé ibi kókó ọwọ́ báyìí ni kì í ṣe bí ọrùn ọwọ́ kì í ṣe gùn ọ́ lèyìn ó ṣe dé ọrùn ọwọ́ náà lèyìn ó ṣe dé kì í wá ṣe áyà yẹn la kì í ṣe wà sáré wà sáré kọ́tù o ọlọ́ọ̀bá náà ló sọ pé pàtàyà màmú sọ ìdáńtọ́ yìí bá famsawu àìdí ikú wọ́n á ní ẹ fọwọ́ pa bíwùjú ìkún ojú yín wà àìdí ìkún àtọwọ́ yín súnlẹ̀ lọ́wọ́ wáyé gbé ibi tá à ń ṣe dá àmàmù dé ibi ọrùn ọwọ́ ni. sọ wọn ló fi súnà wà á nǹkan ẹlẹ́ẹ̀kẹ́ra ní súnà wá ṣe fún wa kí ni o òun ni pé nǹkan tí ọba jẹ́ pé àìsẹ̀ máa ronú sí pé ibo la fẹ́ ti mú súnà ní ọ̀wá sọ fún wa wípé ibi báyìí gbèdéke báyìí lẹ́ ṣe ń bẹ̀ kìí ṣe gbogbo rẹ̀ lẹ́ máa ṣe kí ni o lẹ́ máa ṣe. ẹlẹ́ẹ̀kẹrin tí súnà wá ṣe ó ní pé à ń pè nǹkan ní áàmù áàmù à ń pè nǹkan bẹ́ẹ̀ òun náà ní í pé lápèjúwe ọlọ́ni wà á lọ́ ulìbẹ́ à. wàhálà rìbá. ọlọ́ni gbogbo òwò pátáyányá lòun ọlọ́run bá sọ dẹ̀ tọ́ fẹ́ẹ́ lọ́wọ́ bá sọ nìyẹn sínú àná wà sọ pé rárá àwọn òwò kan wà èèyàn gbọ́dọ̀ ṣe àwọn òwò kan wà lọ́dà àwọn kan ọ̀dà bẹ̀ Kùránì kankan sọ pé gbogbo ohun tí bá ti ń jẹ́ òwò ọlọ́run ọba sọ di ẹ̀tọ́ òun mú wá ní general ara súnà ní ọ̀hún àwa gbé ara o kìí ṣe general kìí ṣe kí ni o general súnà ní ọ̀hún àṣàlàyé fún wa wípé èyí tó lẹ́tọ̀ọ́ ń bẹ nìyí èyí tí ò lè kí ni o èyí tí ò lẹ́tọ̀ọ́ ní súnà ní ọ̀hún àṣàlàyé. ẹlẹ́ẹ̀karùn tí súnà máa ń ṣàlàyé òun náà ni wípé a máa mú nǹkan tuntun wá tẹ́ẹ̀ bánu kùránì súnà ó mú ìdájọ́ ẹ̀ẹ́dẹ̀ ní bá ìdájọ́ yẹn nínú gidi o kùránì ẹni bá mẹ́rin àwọn nǹkan gbogbo ẹranko tó bá ti ní ọ̀gàn kúlù àrọ̀ tó bá lè fi ọ̀gá ẹ pa ẹran ya àgbọ̀dọ̀ jẹ́ kùránì ò mú wa o àdìsí ló mú wa wàkúlù sí míkìlábì mi náà tẹ ìbò wọn láti ní èkánná klọ tó lè fi bá nǹkan yánú àwọn ẹyẹ àgbọ̀dọ̀ jẹ́. kí ló mú wa súnà ló mú wa kò kí ṣe kùránì ló mú wa a sì wọ́n lọ́ọ́ nígbàgbọ́ sí i obìnrin àìmọye ni kùránì kàgbé obìnrin tá a lè fẹ́ rè ẹ̀sìn tún sọ fún wa wípé o ò gbọ́dọ̀ jàmá láàrin sísítà méjì ọmọ ìyá méjì ṣùgbọ́n súnà lọ sọ fún wa wípé o ò lè jàmá láàrin obìnrin àti ẹ̀gbọ́n bàbá rẹ̀ obìnrin àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ obìnrin ọ̀bọ̀rọ̀ bá méjèèjì pọ̀ kò ṣeé ṣe ta ló mú wa súnà. àbí àbúrò bàbá rẹ̀ àbí àbúrò ìyá rẹ̀ lóbìnrin ọ̀bọ̀rọ̀ fẹ́ ta ló mú wá fún wa o súnà ìyẹn ló fi jẹ́ pé súnà máa mú òfin tuntun wá tí wọ́n gbé kò ní sí nínú kí ni o kùránì nǹkan márùn-ún tí súnà wá ṣe nìyẹn alákọ̀ọ́kọ́ òfin yẹn wà ní kùránì súnà ó fi di ẹ̀ ẹ̀. ẹlẹ́ẹ̀kejì kí nìyẹn ó rújú kò ní yé àní máa bá ti ṣe súnà ni ó wà á yóò ṣàlàyé ẹlẹ́ẹ̀kẹta kíní kan wà ń bẹ̀ tó jẹ́ pé ó yẹ ká wò pé ibi tí wọ́n máa bá a dè mọ́nì bí apá kíní yẹn ti pọ̀ jù súnà ni ó wà á wá yóò pé ara kò ju bí lọ kò ju kan lọ òun náà bá wa dè mọ́lẹ̀ yóò bá ṣe tẹ̀kìyídù súnà ni má bá ṣe tàksíìsù ọba bá yẹ kí ni ọ tàksíìsù súnà mùsọ̀lẹ̀ kan yẹn so súnà máa ṣe kí ni ọ nǹkan tó ti jẹ́ áàmù general súnà wà ṣe ni o yóò sọ pé a lè yọ nǹkan kan kúrò nínú ò ní ṣe kí ni o ìyẹn lè fẹ́ obìnrin áàmù ní kéèyàn fẹ́ wọ́n wá yọ sọ wọ́n yọ súnà máa yọ nǹkan kúrò sọ tẹ́gbẹ́ yọ yọ nǹkan nínú nǹkan tẹ́gbẹ́ kí ni ó jẹ́ áàmù ìbádọ́bá gbèjú ẹ̀ wá nǹkan tó jẹ́ áàmù tó jẹ́ jẹ́nẹ́rà súnà ó wà á ṣe pé kí ni o yóò ṣe tàksí sùn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀karùn náà ni pé súnà máa mú kí ni wá o òfin tuntun wá sòfin tuntun wá sọ ìgbàdí mo sọ̀rọ̀ àmú sọ̀rọ̀ wàhálà lọ́wọ́ àlùbẹ́yì àmú lọ́wọ́ tẹ́lẹ̀ ọlọ́run bá ní pé ẹ̀yọ zàká àmú lọ́wọ́ gbogbo nǹkan lẹ́yìn kábí yọ zàká ṣùgbọ́n ntí ọba tí tó gbèdéke kan èyí ò lè ṣe kí ni o èyí ò lè yọ zàká mẹ́ òní ọ̀yọ́ pé ǹjẹ́ ìtọ́ba kéré ẹ̀ gbọ́dọ̀ yọ sàkà mẹ́ ọ yọkùn nínú àmù yẹn ni ìtọ́ba ti tó báyìí ọ lẹ́ yọ sàkà mẹ́. sẹ́ni pé iṣẹ́ tí súnà wa ṣe kéṣe kékeré nípa àdìsí iṣẹ́ márààrún yìí òun ni súnà wa ṣe. ìpele tó tẹ̀lé ó jẹ́ ìpele tó ṣe pàtàkì òun ló dààmú àwọn èèyàn jù láyé. ìpele pé ọlọ́run ọba dáàbò bo súnà ọwọ́ bàjẹ́ ọ̀kan torí pé ìní wúwà ìlà wa yú yú à náà ti di díkìrù ọlọ́run ọba lè sọ iná náà nù nà díkìrù wa iná làwù láàfin la sọ díkìrù kalẹ̀. kùránì ní tòótọ́ ṣùgbọ́n súnà ni ó ṣàlàyé kùránì méjèèjì wọ́n jọ ń lọ́pọ̀ ní ọlọ́ni wa iná làwú là áàfin ẹ̀rí àwọn yàrá wa sọ yìí pé rárá kùránì ọlọ́run bá dáàbòbò súnà ànábì àdìsí ọlọ́run dáàbòbò torí ẹ̀ àwọn kan ti wọnú àdìsí irọ́ wàhálà irọ́ ọlọ́run ọba dáàbò bo súnà bèrèjáàlì súnà àwọn èèyàn tí wọ́n fẹ́ gbé súnà dání ọlọ́run dáàbò wọn pẹ̀lú àwọn sọ̀hábà gbogbo ohun tí jáde sí ànábì wọ́n dáàbò bò etí wọn bá mọ̀ bẹ́ẹ̀ wọn ò ní sọ wọn ò ní sọ sọ̀hábà ò lè sọ àdìsí kan báyìí kádìsí yẹn wá jẹ́ kí ni o irọ́ òṣèṣe. ọlọ́run lo àwọn sọ̀háábà láti dáàbò bò àdìsí abdullahi bin amr òun a máa kàdísì lẹ àbúrérọ òun ò kí kàdísì lẹ ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀hábà àwọn òkí kọ́lẹ̀ wọn aṣọ́rí ni wọn o dẹ̀ kí gbàgbé tá a dẹ̀ rí tàn títàn lẹ́bi díẹ̀ mú lẹ́bẹ̀ẹ́. àwọn tó tún wá lẹ́yìn àwọn sọ wọ́n gbà lọ́wọ́ àwọn sọ láì sí wàhálà. àwọn náà rẹ̀ dáàbòbò súnà súnà ọlọ́run bụ bẹ́ẹ̀ ni àwọn tó wá sí kẹta wọn lóòótọ́ làwọn yẹn fẹ́ kó kòkúkò mọ́ súnà nínú nǹkan fẹ́ kó art. àwọn ọ̀rọ̀ tí wọ́n fi parọ́ mọ́ ànábì ṣùgbọ́n ọlọ́run ọba yan àwọn rìjálù súnà àwọn àfáà súnà ọlọ́run ọba yan wọn èyí tó gbé àwọn àfáà yìí ni wọ́n dáàbò bo súnà nígbà tó ń dọwọ́ ẹ̀yìn wá ọ̀là bùkọ́ rí dé mọ́ Muslim dé ní gbogbo àwọn tó ń gúdùbù síta ni wọ́n dé àwọn náà wá dáàbò bò súnà lórílẹ̀ ayé lónìí kò sádìsì náà fẹ́ mú wá lórílẹ̀ ayé lónìí àwọn àfọwọ́ sọ mi tí àdìsì yẹn bọ́ sí tó gbé àwọn ẹni tí ń ṣe wàhálà padà dẹ́yìn wa ó lè má dìsì láyé wọ́n sọ fún ọ inú fún ọ àdìsì yóò sọ kí ìkùn nínú kí wọ́n máa gbé àdìsí yìí ó àṣàn a ó sọ ihu lìgẹ́rì yìí àbí kí wọ́n pè ní àṣànù lìgẹ́rì yìí àbí kí wọ́n ní àdìsí eléyìí dọ̀yìn fún ni ó mọ́lù àdìsí eléyìí ó mọ̀ọ́dúnwù ni ó mọ́lù kò sádìsí náà láyé lónìí tí àwọn àfáà tí wọn ò ṣe kí ni o tí wọn ò ti ṣe wàhálà lórí rẹ̀ àyàfẹ́ tí ọba wá wàhálà yẹn káàkiri ló yà fún so bàbá àbá tí wọ́n ṣe wàhálà yẹn lórí ẹjọ́ ọlọ́run ọba dáàbòbò súnà bí ò dáàbòbò ó dáàbòbò àbá òní ìtọ́ba ti bá nínú Bukhari má dáùtù ìtọ́ba bá nínú Muslim tó jẹ́ ìpìlẹ̀ tí a Bukhari ìpìlẹ̀ Muslim má dáùtù ẹ̀ ìpìlẹ̀ tí àwọn gangan wọ́n ti kọ́ nọ́mbà sí i àwọn àdìsí eléyìí ó so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba dáàbò bo súnà bọ́lọ́run ọba ti dáàbò bo kùránì ẹnu dé ìdáàbòbò kùránì lágbára pọ̀ torí pé àwọn èèyàn á sórí tẹ́yányá gbogbo ẹ̀ ní á sórí tẹ́ máa kó gbogbo kùráyìn ti bẹ láyé tẹ́ máa kó kó ńlẹ̀ ní sìn produce mi láàrin ìṣẹ́jú díẹ̀ orí àwọn èèyàn lọ́wọ́ lágbàáyé ẹni tó wá kùráyìn lágbàáyé kò ló kà ṣùgbọ́n àdìsí ànábì èèyàn ò lè ha gbogbo ẹ̀ tán kò sẹ́yìn náà ló lè ha tán láéláé kò sẹ́yìn náà ẹ̀dá àwọn afáàtọ̀ á dọ́pọ̀ bẹ́ẹ̀ wà. so ọlọ́run ọba dáàbò bo kí ni o kùráyìn ọlọ́run ọba sì dáàbò bo kí ni o sunna wọ́n làwọn bẹ́ẹ̀ ẹ̀ẹ́dọ́ bá bẹ́ẹ̀ máa fẹnu àtẹ́lùgbẹ́ àbúrò rà o kìnnì kan o àwọn kan ti ṣe bẹ́ẹ̀ ṣáájú àìmọye tíà tí wọ́n ti kọ́ tẹ́ fi gbọ́ àbúrò rà ìtàwọn tó ń ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n fẹ́ gba ìsìn jẹ́ àwọn àzànádìkọ̀ àwọn tó máa fẹ́ bẹ̀sìn jẹ àwọn ni wọ́n máa wá báyẹn ìdí wọn kọ́ bẹ̀rẹ̀ àwọn tó fẹ́ bẹ̀sìn jẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé wọ́n kọ́ wọn àdìsí má nẹ́bí wọ́n ti wọnú àdìsí àwọn àfa yọ gbogbo ẹ̀ jáde eléyìí irọ́ ni eléyìí irọ́ ni eléyìí irọ́ ni eléyìí irọ́ ni eléyìí irọ́ ni ìbàdàn tó wá yá ọ̀dà àbúrò gbé àwọn àdìsí ńláńláńlá wa ẹ̀jẹ̀ á fi àléébù kàn ká sọ wípé ìgbà wọn Islam ìjọ wọn Islam tóbi lè rí irú nǹkan báyẹn kọ wọn ò dẹ̀ mọ̀ gba Islam kọ lọ́ọ̀bì kankan mọ́ ọ wà nínú àwọn alùsùpà àwọn yòókù lọ káàkiri lóbi jẹ́ wípé òun lóbi jẹ́ pé a mọ títóbi yẹn owó ẹni tí ò kúrò ní skul àtẹni tó kúrò ní skul ọkọ lọ ṣiṣẹ́ náà ó ń padà wá sí skul ká ní òyìnbó parí ìwé ẹnlẹ owó bàbá bá lọ́wọ́ parí ẹni kìíní náà ànábì tún wá ṣàdúrà fún pé kọ́tí aṣọ lẹ̀ nígbà tí ọmọ rí nǹkan á ànábì tún ní yóò tún máa rí nǹkan á gbogbo àwọn sọ̀hábà ni wọ́n yin àbúrérọ̀ wọ́n tún tẹ̀sí àbúrò rọ wọ́n tún bá bẹ́ẹ̀ gbogbo àdìsí ti kà bí ọdún kan wọ́n tún gbé tí wọ́n á tún ká ọdún tún kà padà bẹ́ẹ̀. sọ lẹ́tàrà bẹ́ẹ̀ ọlọ́run ọba dáàbò bo sunna lóbi jẹ́ pé tẹ́ bá dákọ̀ àdìsí kan lónìí wọ́n ó béèrè lọ́wọ́ rẹ pé inú tí àwo ni àdìsí yẹn wà. so ẹ̀jọ̀ sọ̀rọ̀ tí wọ́n dáàbò bo sunna báwọn wọn ó dẹ̀ sọ máa gbé dáradá tó àdìsí yẹn nìyí ọlọ́run bá dáàbò bò àbí ò dáàbò bò ó dáàbò bò sọkalẹ̀ bá mọ̀ yìí ọlọ́run ọba dáàbò súnà ànábì àtìyànjú ìpele lẹ́nu ìpele míì la fẹ́ bọ́ sí òun náà wà ní àtàmọ́ sukú ìyẹn gangan ni tọ́pìkì wa àtàmọ́sukú èmi àti ẹ ẹjẹ́ á lọ ódì súnà dáadáa ẹjẹ́ ká lọ di kí ni ọ ká lọ di súnà mú dáadáa wàláyé ọ̀pọ̀lọpọ̀ wa àka súnà sí àka kí ni sí o tá a bá fẹ́ sùn ẹ̀gbẹ́ ọ̀tún ló yẹ ká fi sùn ọ̀pọ̀lọpọ̀ wa à ń fẹ́ gbé Ọ̀ṣun sí gbogbo aná kan máa já wa nu jẹ bá ti wà yẹn ẹyọ sá àtẹ̀lé súnà báyẹn nígbà tá a bá fẹ́ sùn tí wọ́n ní ká fi kí ni o ẹ̀gbẹ́ ọ̀tún bẹ̀rẹ̀ oorun ẹjọ sá àtẹ̀lé súnà báwọn àtẹ̀lé súnà àwọn súnà yìí á wà abandon rẹ̀ kọ́lé lọ́dún tó ń pariwo súnà tí ń pariwo súnà súnà súnà. súnà súnà tá a máa ń pariwo jù òun ni rọgbọ̀n alákọ̀ọ́kọ́ nìyẹn ẹran àgbọ̀n yìí súnà ànábì ni kọ́wùlan ànábì sọ lẹ́nu báyìí ẹ fi rọgbọ̀n alẹ́ ànábì ni ìtúbọ̀ mú yìí ẹ máa ẹ máa rẹ́sì ẹ̀ mọ́lẹ̀ ẹ máa ẹ máa ẹ máa fa mọ́lẹ̀. ìtumọ̀ àfamálẹ̀ ni ṣùgbọ́n irun àgbẹ̀ ọlọ́ni ká fi ilẹ̀ lẹ̀ ó ní àwọn èèyàn kan láti fi ilẹ̀ níta yẹn wá sọ ní gbé sunna nínú àgbò kì í sọ̀rọ̀ yẹn ẹ̀rọ yára kì sọ̀rọ̀ yẹn yára gbìyànjú àti sinmi ni o ànábì sọ gbóló wọn náà bá tẹ fóònù rẹ ìwọ náà fóònù sọ pé kí kí ni wọ́ọ̀dù ànábì bẹ̀ wàá bá ń bẹ̀ wàá bá kọ̀máǹdì níbẹ̀ ẹ fi irun gbọ̀n án lẹ̀ ẹ fa ìtúbọ̀ mu mọ́lẹ̀ ànábì náà ṣe o ohun gbogbo àwọn sọ̀hábà ṣe o kí ni o sunna ànábì ìyẹn ọgbàjúmọ̀ rárá tùmọ̀kí yẹn wọ́n fẹ́ gbé ọ̀tún lélẹ̀ ẹ̀ ní ọ̀nà ìyàtí ọmọ àníwọ̀n dàbára wọn bí eléyìí. kéèyàn ò kírun tán kọ́ yẹn ta ní gbogbo àwọn irun tá a bá kí tá a yẹn tán náfìlà fẹ́ mọ́ irun ọ̀ràn yẹn yẹn kílò náà jẹ́ súnà ni kẹ́ni kó káyì látàn máa jáde lọ nísìnyí ta ní ọba wípé kò sí kò sí inú súnà tá a gbé dání ju irun gbọ̀n two. táwọn yẹn bá ti wò pé ẹ̀wò alágbájá àwọn sunna ló dé bí o àlù sunna wọ́n wò sálẹ̀ bá ti wò sálẹ̀ àwọn sunna ló dé bí o ẹni ọba àmọ́ wọn mọ́sálásí fẹ́ gbé oṣù òsì níbi wọn mọ́sálásí kọba àmọ́ sùn kọ́mọ́ fẹ́ gbé ọ̀tún sùn kọba àfẹ́ wọ tọ́lẹ́tì kọ́ tẹ̀sí ọ̀tún wọ tọ́lẹ́tì gbogbo eléyìí àní ṣe kí ni o àní kà sí èyí tá a máa kà sí ni pé kí ni o lágbájá òfìrun gbàǹlẹ̀ òun ni kí ni o sùnà ẹlẹ́ẹ̀kejì tá a kà láwùjọ wa ń bì ṣòkòtò wa kò sí kí ni o ànábìdẹ́ni kí ṣòkòtò wa máa wọlé ẹ̀ ìtọ́ba ti kọjá ìsàlẹ̀ kókósẹ̀ anabi ti try fún wa kí ni gbọ́dọ̀ kí sọ́kòtò rẹ̀ ọmọ dèbí bí ó lè débi orí kókósẹ̀ gan tó bá sọ fún télọ̀ rẹ̀ kọ́bọ̀ ọ̀ràn kó débi o orí kókósẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ó dáná ṣùgbọ́n kó má lọ dé ìsàlẹ̀ kókósẹ̀ ẹ̀jọ́ sáàlẹ̀ bí o ti ràn wá lọ́wọ́ tán ni tó ti bẹ́ẹ̀ àwọn ẹ̀dúgbọ́ o ṣòkòtò ẹlòmíì kí ni ṣe wọlé nìyí. ẹ má jà á máa jẹ́ ṣòkòtò wọn máa wọlé so ẹni sìn báyìí súnà ni kí ṣòkòtò yẹn lọ sókè kèwá sí dandan ni pé ó gbọ́dọ̀ wà láàrin ojúkun báyìí kí dandan o ṣùgbọ́n èèyàn sáná èèyàn tún bẹ̀rù ọlọ́run sí dandan náà ni kí dandan láti di egun kan níbi orúnkún wa báyìí òun ni ṣòkòtò ti bẹ̀rẹ̀ tí ó fi débi kí ni o ibi ìparí kókósẹ̀ wa egun náà ló wà ń bó bá wà lórí kókósẹ̀ èèyàn ọ̀daràn kankan kí wọn máa bàdísì àdísì Abubakiri sẹ̀rí wípé ìwọ ò ṣe nítorí kíní ẹni ọ̀mà àdísì yẹn tú o ìtòsẹ̀ sábàkiri ni pé Abubakiri jẹ́ tó slender ṣòkòtò Abubakiri ìró làwọn máa sábà ró tó bá ró ìròyìn ẹ̀ torí gbó sílẹ́ndà ìròyìn ẹ̀ máa ń bẹ̀ sílẹ̀ láì mọ̀ Abubakar ó wà máa fà sókè yàtọ̀ àmẹ́ bí ẹjọ́ bùn lásán ni tó wá rólu ẹ̀ mọ́ dì báyìí tó bá ti wá pẹ́ yóò wá wá sísàlẹ̀ tó bá ti wá sísàlẹ̀ Abubakar ó tún fà lọ sókè tó bá wá sálẹ̀ Abubakar ó tún fà lọ sí gidi òkè. Okay. bábàkìrì ti máa fa lọ sókè nìyẹn o ìtò wá sí àbákìrì sókè wọn fa sókè. ànábì wa sọ mu igbe pé ẹ ẹ jọ ẹ dẹ́gbẹ́ sòkòtò rẹ fa sókè só ṣe pẹ̀lú òyàlá ni kò sí pẹ̀lú ẹ̀ náà ìgbà náà aṣọ èèyàn ní nígbà náà aṣọ kọ̀ọ̀kan méjì náà ní tó rorò yẹn yóò máa lọ ọ̀sàlẹ̀ yóò máa fà sókè padà kí àlẹ́bí yà pé ìwé ẹsẹ̀ ẹni tí ń ṣe pẹ̀lú kí ni o ìyàlá kódà káyọ̀ ẹni máa ń ṣe bẹ́ẹ̀ náà ni sìnjẹ́ fún ní ṣòkòtò tí wàá máa lọ ọlẹ̀ tí wàá fàrọ̀ sókè padà ẹ jọ ṣó ṣe pẹ̀lú kúyàlá kò sí pẹ̀lú ẹ so ó simple gan ànábì ni máa asfala ìtọ́ba ti lọ ọ̀sàlẹ̀ tó lọ lọ síbi kàbẹ́ẹ̀nì ìsàlẹ̀ kókósẹ̀ méjèèjì fàfin náà ma asfalal kàbẹ́ ìjọba ti lọ síbi ìsàlẹ̀ kókósẹ̀ méjèèjì fàbí kí ni o ànábì tún fi ná sí súnà ni ṣùgbọ́n kọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn ẹ̀ńtọ́ba ṣe ó ṣe nu súnà ni káwa náà ká stick ká adìẹ so ká ká so mọ́ kí ni o súnà ànábì súnà ànábì ni níta máa ń pè ní súnà tó yẹ pé ó jẹ́ nǹkan mẹ́ta ni ló lágbára jù lọ́dọ̀ wa lágbègbè wa bó yẹ pé súnà pọ̀ jù báyìí lọ àkọ́kọ́ la sọ fún wa irùngbọ̀n ìkejì òní ṣòkòtò ìkẹta ọ̀dàwọ̀ obìnrin lọ́lọ́ wọn á ní ṣe ìyàwó rẹ̀ ṣe ẹlẹ́hàní ọ̀dọ̀ obìnrin lọ́lọ́ ó bojú ara súnà nàbí tó gbé àwọn ìyàwó àwọn sọ̀hábà wọn bojú tẹ́nìkan bá tiẹ̀ mú wá gan wípé obìnrin ó lè ṣe kí ni o ó lè fojú lẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ sọ pé obìnrin ò lè bojú wọ́n sọ bẹ́ẹ̀ tẹ́nìkan bá sọ pé obìnrin lè fojú lẹ̀ kò gbọ́dọ̀ sọ pé kí ni o obìnrin ò lè bojú tẹ́bá dẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ wípé ẹni tó bojú àtẹni tó fojú lẹ̀ ta lẹni tí lábala abẹ yẹn ta lẹni tí ẹ̀sìn rẹ̀ ga lábala abẹ yẹn tẹ́bá bẹ́ẹ̀ gbé ta lẹni tẹ́sìn rẹ̀ ga lábala yẹn ẹjọ́ ta lẹ̀sìn rẹ̀ ga ẹni tó dín fìtínà kù láwùjọ ó lẹ̀sìn rẹ̀ ga so ìyẹn ló fi jẹ́ wípé súnà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun là yẹn fi máa ń dáhùn yẹn mọ̀ ní àwùjọ pé lágbájá ń ṣe súnà kì í yá sóun nìkan ní súnà sẹ́ẹ̀rì súnà pọ̀ gan-an afẹ́ sàlùwàlà lára súnà ànábì yóò rún pákó kó tó sàlùwàlà afẹ́ ka kùránì lára súnà ànábì ànábì yóò rún pákó kó tó ka kùránì afẹ́ ṣe tàájùdì lóru lára súnà ànábì.

gbogbo adágbà ń sọ pé dáhùn sọ pé à ń ṣe súnà àìṣe kí ni o gbogbo súnà tó kù àyè kà sí tó àkí kà sí àjẹ gbọ́dọ̀ ṣe kí ni o àgbọ́dọ̀ kà sí tó ló fi pé ká máa béèrè wọ́n máa sọ fún wa gbogbo dáhùn ẹbí bá ń ṣe yẹn pátá yẹn yẹn òun ni wọ́n ń pè ní súnà gbogbo dáhùn ẹbí bá ń ṣe pátá yẹn òun ló ń pè ní kí ni o tábàdí wọ́n lè fi ń ṣe nǹkan báyìí àbúbá aṣọ bẹ́ẹ̀ pé ká ṣe báyìí súnà ní kíní yẹn ká máa gbìyànjú ànábì ní ìsìn Ramadan ó ní pé àwọn èèyàn ò ní yẹ wọn ò ní gbò pẹ̀lú rere tí wọ́n bá ń kánjú sínú kéèyàn kánjú sínú kí ni o súnà kéèyàn á máa wà kéèyàn á rí pé ìsinú tó èèyàn máa wà yí gà láti sínú pé ẹ̀wọ́ ebi ò pa mí jàre ẹ̀kílẹ̀ ni ẹ ṣe yẹn fi súnà lẹ̀ ń sẹ̀fẹ̀ èrò nímọ̀ bẹ́ẹ̀ ẹni ọ̀dà ìsòkútù ẹ̀ lè má ó lè nínú gbà ó lè lẹ́lẹ́yà ṣùgbọ́n kò lè ni o kò ṣe súnà yẹn ànábì ní ká máa pẹ́ jẹ sàárì abájú pẹ́ jẹ àrí ẹ̀ pẹ̀lú ẹ̀rí ẹnìkan àwọn ògbé rárá owó ọ̀rọ̀ ayé ìjàre kí wọ́n yé lè jẹ sàárì òun lágún mẹ́ta ẹ̀yọ́ tó yẹ súnà ẹ̀ súnà ẹ̀ẹ́rí bá ní sinmi báyìí so súnà O pọ̀ gẹ́ láwùjọ wa àkásí ẹja máa nọ́tìsì ẹ̀ dáadáa ká máa ṣe é ẹgbẹ́ mi yẹn ti sìn báyìí ká máa ṣe kí wọ́n máa kà fún wa nínú kínní àwọn sọ́ọ́bà tí wọ́n bá ti gbọ́ báyìí wọ́n lọ practice ẹ̀ ní ẹ̀rá wa wà lẹ́yìn àmọ́ gbọ́ nǹkan ni àwa á gbọ́ nǹkan ànílò á gbọ́ nǹkan báyìí wàláhì ànílò á dọ̀ ọ́ máa gbé ànábì ò tún ṣe léyìí o bí tí wàá la wá wà nù àwa ṣe súnà kí la wá ń ṣe àwa ń ṣe bídíà wọ́n sọ fún wa pé ànábì ò ṣe léyìí o á ní ẹ́ eh, á ní àti bá àwọn bàbá bàbá wa tí wọ́n ń ṣe ọ̀gọ̀rọ̀ wa dá wa ṣe súnà kí la wá ń ṣe à ń ṣe bídíà bídíà ni pé a ti fi nǹkan mí ìrọ́pò súnà tẹ́ bá pè alákìyèsí ẹ̀jẹ̀ a máa gbọ́ máa fún aláwọn àpèjúwe kan tí ó ká máa ṣe tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa tẹ́ ẹ̀rẹ́ tó bá pèrún tán tó pèrún òun kọ́ ni ó sọ aláwọ̀ rọ́bà áàzì dáwà ti tà òun kọ́ ni ó sọ ẹ bá pèrò tán kọ́ ni ó sọ àwọn tó bá gbọ́ ìrù ni wọ́n ní kí wọ́n ṣe kí ni o kí wọ́n sọ ara súnà kẹta àbándọ̀ ni òjá máa ń pèrò ẹni tí ń pèrò yẹn ọ̀rọ̀ tí ń sọ ká máa sọ tẹ̀lé ẹ̀mí ò ṣe bẹ́ẹ̀ wa súnà ìdádé àbándọ̀ ni ẹni tó ń pèrò yẹn ọ̀rọ̀ tí ń sọ kílẹ̀ ká máa ṣe ká máa sọ tẹ̀lé èyàn bẹ́ẹ̀ ní sọ a máa tójọ́ ni a máa pariwo ni a ní ṣe dẹ́ a ní ṣe sọdọ́ bá tún wá pèrún tán bídí àtẹ̀yìn ọ̀ wá ṣe tiẹ̀ òun náà ṣe aláwọ̀ wá rọ́bì arọ́bà ṣe dá wa ti ta òun kọ́ ní ẹni kò ṣe sọdọ́ bá sọ fún yóò lòun ṣe gíní o yóò ní òun ọmọ ṣe ni òun ò ní gbọ́ lọ́dọ̀ wa ń bì a ní ṣe súnà bídíà wa ní àwa aran gangan mọ́ bídíà wọ́n sọ ma gbé kínní yìí o ẹ má gbé ẹ̀rọ má ṣe ká má tán láàyèláàyèlálà wàhádàwúlá ṣẹríkà láwọn ìfẹ́ sẹ́ẹ̀lì kankan wà tó sọ láyé àná wọ́n sọ bídíà ni àwọn èèyàn fi súnà lẹ̀ wọ́n ṣe súnà wọ́n wá ṣe kí ni o wọ́n wá máa ṣe bídíà ẹ má jà wá ọjẹ́ kanú àwọn tó jẹ́ pé a fi súnà lẹ̀ a wà lọ máa ṣe kí ni o bìjà àgbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀. so a fi súnà lẹ̀ a wà lọ máa ṣe bìjà ẹ má yẹ ká jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ló kọ́ mọ̀ láwùjọ wa ń bì í lóbi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n dá àwọn dàgbà pé à ń ṣe súnà á máa bá wọn ẹ̀jà pé eléyìí ànábì ò ṣe ẹ má ṣe eléyìí ànábì ò ṣe ẹ má ṣe pé báwa náà à ṣe súnà dọ́gbọ́ mẹ́ta náà fi ń dá wa mọ̀ gẹ́gẹ́ bá ní sàlàyé fún alẹ́ kan à súnà tó pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ń ṣe bídíà tó pọ̀ láwùjọ wa àwọn ọmọ sọmọ pé ètò à ń ṣe yìí ọ̀dà ètò à ń ṣe ètò àwọn náà káwọn náà so mọ́ súnà tó pọ̀ káwọn náà mọ̀ ṣe oore níbẹ̀ ní kíkí ni o ìdí súnà yẹn. kí n tó kó abala tí mo ti ṣàlàyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kàn fẹ́ mẹ́ńṣà fún wa ni pé à ń wé láwà ní kì í sara súnà á dà nàbì. pé pé àwọn kankan wà lọ́jọ́ pé àwọn èèyàn sọ di pé bẹ́ẹ̀ súnà ni ká fi ọwọ́ jẹun táwọn èèyàn sọ di súnà lónìí kìí ṣe ọwọ́ mẹ́ta jẹun kìí ṣe ìtànàbí sọ pé dandan ni pé kéèyàn fọwọ́ mẹ́ta jẹun tó wà àwọn sábà ní ànábì máa ń fọwọ́ mẹ́ta jẹun wọn bá kọ́ sí ànábì kò ní sí wàhálà kankan àwọn kíní ìlẹ́kọ̀ọ́ èèyàn fi síbi jẹun ò sọ pé èèyàn ṣe bídíà àgbàrá yẹn sọ ní bídíà lónìí àti síbí àtọwọ́ kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ànábì fi ọ̀bẹ gé ẹran jẹ ó wà bẹ́ẹ̀ nínú Bukhari ànábì fi gé so kò sí ìgbà burú bẹ́ẹ̀ kò dẹ̀ fi lè fi ọwọ́ ya ẹran yẹn ànábì fi ọ̀bẹ rẹ ó sì jẹ́ so àwọn ẹgbẹ́ wà láwọn ẹgbẹ́ ti sọ ni wípé bídíà tí èdè ẹ̀ ṣe bídíà kọ̀ wà láàrin pé súnà funfun ara àlejò sọ pé aṣọ funfun lọ́dẹ àjùdò tọ́ ṣùgbọ́n ẹ̀ka wà aṣọ funfun kò mí ìpè súnà ló ṣe o ò dẹ̀ ṣe kí ni o ò ṣe bídíà chocolate wà báyìí àwọn eléyìí ọwọ́ àwọn apáàlẹ̀ yóò ti máa béèrè ó máa ń di wàhálà sáwọn èèyàn púpọ̀ tọ́jà yìí pé nǹkan kékeré báyìí wọ́n ti sọ nǹkan wọlé náà ah, ẹ má ṣe wá sínú Ramadan nígbà tí káyọ̀ ṣe wá sínú Ramadan àwọn ọmọ pé jìbìrì wa máa bá nàbí ọwọ́ aka kurani fanabi ó dẹ̀ wá sọ̀túnmọ̀ ìfanabi nù Ramadan so bọ́ọ̀lù àti ní sọ̀túnmọ̀ kurani fanabi àti ní sẹ́wọ́ àti fanabi nù Ramadan gbogbo sẹ́ dáadáa tá ń ṣe kí Ramadan tó dé àwa aláàní ṣiṣẹ́ dáadáa yẹn àwa ní kurani kíkà nìkan ní káka nù Ramadan bọ́ọ̀lù yẹn ti fẹ́ àsìgbọ́ yẹ́ẹ̀sì ní ń ṣẹlẹ̀ sáwọn yẹn pẹ̀lú so lára pé abẹ́ ṣe súnà àwọn yẹn kan sí súnà gbọ́yé kọjá àlà káwọn ọmọ fara balẹ̀ lọ́dọ̀ àwọn àfa kákan ọmọ fi ròrí wo pé kíní yóò jẹ́ súnà káwọn ọmọ fi ròrí wo bẹ́ẹ̀. so lẹ́yìn wá gbà náà alikhairu fi tamasuki bisunna oore tí ń bẹ níbi kéèyàn ọmọ gba súnà oore ńlá ni oore ńlá ni tẹ́lẹ̀sìn wa kò lè pé àyàfi ká mí lẹ́mìí pé gbogbo súnà tí mo bá ti mọ̀ màá máa tíráyà àti máa ṣe ẹni tí ò bá ti ṣe súnà ẹ̀sìn rẹ̀ ṣe kí ni o kò pé ó ń dínkù ni àǹfààní súnà òun ni ó fún wa ní ìtìmọ́mú dì òun ni ẹ̀sìn wọ́n fi pé ẹlẹ́ àǹfààní kan nìyẹn àǹfààní ẹlẹ́ẹ̀kejì wọ́tọ́ ọba yẹn gbé ọba máa ṣe súnà ó nífẹ̀ẹ́ ànábì ẹgbẹ́ mi ó ṣe kí ni o ànábì nìyẹn lẹ́yìn ìgbé onífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run wa ni pé nkúntùtù ìbú náà lọ́à fàtẹ̀bí dẹ́gbàdàn nífẹ̀ẹ́ ọlọ́run ànábì nìkẹ́ tẹ̀lé ọwọ́ ni ní pé ọ̀tẹ̀lẹ̀ súnà ànábì ó nífẹ̀ẹ́ kí ni o ó nífẹ̀ẹ́ ọlọ́run o ẹni tí ò bá ti máa tẹ̀lé súnà kò nífẹ̀ẹ́ ọlọ́run ẹni tí ò bá ti máa tẹ̀lé súnà kò nífẹ̀ẹ́ kí ni o kò nífẹ̀ẹ́ ànábì. ẹlẹ́ẹ̀kẹta súnà ni tó wá bá wa tún ṣe ntọ́jọ́ náà yàn irun dáńkì sẹ̀pẹ́ ọ̀ràn yàn ọwọ́ abẹ náà wà bẹ́ẹ̀ sẹ́lẹ̀ àwọn súnà dáǹsè pẹ̀lú gbogbo àwọn yẹn ibi tó bá nínú ọ̀ràn yẹn yẹn wọ́n ó máa bá wa fi dì ẹ̀yẹ nìsín tọ́ba yẹn náfìlà rẹ ó ra àwọn kankan ṣe dáadáa nínú náfìlà tó ò rí dáadáa tó ò rí ṣe dáadáa nínú kíni o inú òrùn ọ̀ràn yẹn wọ́n wà bọ̀ fi dípò rẹ̀ wọ́n bọ̀ fi dì ìwọ náà wo àǹfààní tí súnà ni tó o bá ti wá nífẹ̀ẹ́ ọlọ́run tó nífẹ̀ẹ́ òjíṣẹ́ ìwọ tó o ní súnà náà ọlọ́run náà wà nífẹ̀ẹ́ rẹ̀ òjíṣẹ́ náà ṣe kí ni o yóò nífẹ̀ẹ́ rẹ̀ ara máa tẹ̀lé súnà téèyàn kó gbé ìtẹ̀lé súnà lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ téèyàn bá kó lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run sì forí ẹ̀jìyàn nítorí pé ẹ̀ṣẹ̀ kí ni o ọ̀tẹ̀lé súnà ètò wa ga jù bẹ́ẹ̀ ànábì ni mani àtọ́ àní dákọ́lá lè jáàna wà mani àsọ ní dákọ́lá nìyà. ẹ ń bá tẹ̀lé mi yọ wọ kí ni ọ yọ wà lè jẹun náà ẹ ń bá yapa mi yóò ṣe kí ni ó yọ wọ̀ náà ó gbẹ ní bá ń tẹ̀lé súnà súnà ó gbé wọnú àlìjẹun náà súnà ó ṣe kí ni ó ànábì ni omi kan tá a máa mú níjọ́ gbé ní àlìkè àmà ànábì lómi tá máa mú gbogbo àwọn tó bá tẹ̀lé ó romi ẹmu dáadáa ògbé òdẹ ní gbẹ̀yàn mọ́ níbi àbàtà ànábì tó bá tẹ̀lé kí ni ó sunna ànábì ẹja tẹ̀lé súnà dáadáa ká máa gbìyànjú àti máa lékún bẹ́ẹ̀ ọlọ́ba yóò sàmì ẹnìkọ̀ọ̀kan wa níparí nǹkan méjì la fẹ́ kó pọ̀ ìwọ tó o bá ti tẹ̀lé súnà wàhálà ni ká yanjú yẹn náà. a wà kan wá ẹnìkan nínú àwọn tó ṣáájú lọ èyí tó jẹ́ pé ìkan nínú àwọn sọ̀hábà lórí ẹni yẹn téèyàn bá fẹ́ gbé aṣọ ìrọ́mù tó fẹ́ lọ ṣe àbọ̀ fẹ́ lọ ṣe ájì téèyàn bá wà ní Madina zuli ulẹ́ifà lèyìn ó ti gbé aṣọ ìrọ́mù zuli ulẹ́ifà. ọkùnrin wa ní ara òun ò lọ síbẹ̀ ó wá wá síbi iwájú sàárẹ̀ ànábì ó wá níbẹ̀ lòun ti fẹ́ gbé aṣọ ìrààmù sàbíyù kan wá bá ń bẹ̀ wípé àà aṣọ ìrààmù òun lọ fẹ́ máa gbé ní níbi sàárẹ̀ ànábì báyìí ó lè wúri pé ààyè yẹn ó lọ́lá ju zoli ulẹ̀ para wọ́n ní anabi gangan fún ara rẹ̀ ibo ló ti gbé aṣọ zoli ulẹ̀ ipa nínà wọ́n sọ aṣọ gbé mi iwájú sàárẹ̀ anabi ló ti fẹ́ gbé aṣọ ìrọ́mù rẹ̀ kọ́ bámú bẹ́ẹ̀ ọwọ́ á ní pé ṣé ìtọ́fẹ́ sọ fún mi nísìnyí wípé ntí mo ṣe yìí ọlọ́run ọba yóò fìyà jẹ mí lórí ntí mo ṣe. <laughs> táyà sọ náà nìyẹn pé gbàdé náà ṣé mi gbàṣọ ráàmù àbúrò sọ wípé mi ní ájì tí máa lọ sí umura ọbẹ̀ pé ẹni ẹni bẹ́ẹ̀ ni oní umura oni aji, oni tó bá lọ sí pẹ̀lú ẹ̀ oní ṣùgbọ́n ọlọ́run bó fi àjẹ́ ọ pé ọ yapa ànábì bá ànábì ti ṣe nǹkan ó ṣe kí ni ó ṣe bó ti ṣe ọlọ́run bó fi àjẹ́ ọ ẹni tí ó bá ti yapa ànábì tí ó ṣe bá ànábì ti ṣe nǹkan aburú ni ó máa ṣe kí ni ó ní ọkàn bẹ kí ló dẹ̀ jẹ́ fàlìyà sáré lẹ́dínà yòkọ́ọ̀lì fúnà àni amúrí yìí kó sọ́ra àwọn tí bá ń yapa àṣẹ ànábì dánàbí bá ṣe tó olóòní ṣe bẹ́ẹ̀ kádàánwó ọmọ lọ ṣẹlẹ̀ sí yàn àbí kí yàtọ̀ jóbi kọ́ máa lọ ṣẹlẹ̀ sí yàn so ká máa sọ́ra mẹ́rin aburú tí mẹ́mi kí ni ọmọ tẹ̀lé kí ni o sunna nìyẹn níparí àwọn sọ̀hábà wọ́n máa ń tẹ̀lé sunna gan ká má gbẹjú èèyàn méjì wá Abdullahi bin Mas'ud kọ́lọ̀ kó bá a yọnu sí i ẹ̀rí wọ́n ló ń bọ̀ wá níjọ́ Jímọ̀ ó ń bọ̀ wá níjọ́ Jímọ̀ ó fẹ́ wọ mọ́sálásí ànábì níjọ́ jimá abdullahi bin Mas'ud bẹ́ẹ̀ wọ mọ́sálásí ànábì ànábì wa ń báwọn kan sọ̀rọ̀ ànábì kan sọ pé ìjìlísù ẹ jókòó bánabi ti sọ nìyẹn ànábì ní ìjìlísù ẹ jókòó abdullahi bin Mas'ud ibi tó wà níta ibẹ̀ ló jókòó sí kọ̀wọ́ ní mọ́ṣáláṣí mọ́ ó wò pé bóyá gbogbo ẹni tó nàró pátá yányán òun lànàbì pa aláṣẹ pé kí wọ́n ṣe kí ni o kí wọ́n jókòó torí pé ó ti rẹ́dì wípé gbogbo àṣẹ dáná ìgbà ti pa òun pátá yányán òun ọmọ tẹ̀lé àlébí wọn bèèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló ní omi jókòó ó ní ìgbà tí mo gbọ́ pé ẹ sọ wípé kí ni o ìjì ló sùn òun ló jẹ́ kí n jókòó torí pé mo ti ní pé gbogbo ìtẹ̀lé súnà ibẹ̀ lórí ire wà ibẹ̀ làlìjánà wà kí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ wà ànábì lẹ́ẹ̀kan náà mo fi tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ayé wa sọ pé àwọn bí lòun bá wí ṣùgbọ́n bó ti ń tẹ̀lé súnà yẹn náà nǹkan tó dáa àwa á béèrè bá ní súnà bẹ̀rẹ̀ kí ló dé tí àrùn pákó kí ló dé fi ní àrùn kí ni abdullahi bunu umar bunu kọtọr ọmọ umar bunu kọtọr abdullahi bunu umar ẹ lọ bẹ lọ́wọ́ gbogbo àwọn àfa àpàtà yanyan òun lẹni tó jẹ́ wípé ó máa ń sọ ànábì káàkiri ni ó máa ń ṣe kí ni o ì máa ń sọ ànábì káàkiri abdullahi bunu umar yóò sọ ànábì káàkiri ni bàrà nàbí kú tán gbogbo bí dànàbí ti dúró báyìí láyìn bá dó yan nàfìlà nbí kan ó mọ bẹ òun dòun bẹ yan nàfìlà tí bá ń lọ sí mọ tí bá ń lọ sí hajj ó mọ gbogbo àwọn ààyè dànàbí ti dúró dúró dúró dúró dúró dúró dúró yóò dòun bẹ yọ yan nàfìlà dànàbí bá lọ tọ̀ nbí kan tó yẹ ibi bí ànàbí lọ tọ̀ nbà tó débẹ̀ yọ lọ tó bá débẹ̀ yọ lọ tọ̀ yóò wà pé kó wọn tọ̀ kó wọn tó máa lọ níbi tó tẹ̀lé kí ni o àṣẹ ànàbí dùn àṣẹ ànábì là á máa tẹ̀lé ọ̀rọ̀ ànábì à máa tẹ̀lé lọ́nà pé àwọn afáàní pé ọlọ́run fi ìṣẹ̀mí ànábì búra ó ní là amúrúkà ìnáwó làbí sàkírọ́tì yá máa wù ọlọ́ni ìgbésí ayé wa ànábì ni mo fi búra ọlọ́run ò fi gbésí ayé nìkan búra gbésí ayé ànábì lọ torí pé láti bẹ̀rẹ̀ ló fi dópin téèyàn bá kọ́ ṣe rẹ̀ yọ̀ ní sísè ẹjẹ́ á gbìyànjú kákọ́sí súnà àbí kátẹ́lẹ́ bí sí ayé àná yìí ọlọ́mọsí àsàmì rẹ̀ fún wa ìta gbọ́ kọ́lọ̀ ní sọ aláǹfààní kọ́lọ̀ tó wù fún wa ṣùgbọ́n kára mi àti ṣẹlọ́lá ìlà ìlà ant astẹ̀fúnukà wà àtúndù ilẹ̀. wọ́n béèrè náà ní pé súnà wípé ṣé ó ní ìpele àbí kò ní ìpele níta lè sọ ni pé ó ní ìpele wọ́n lágbára jura wọn lọ ṣùgbọ́n lílágbára yẹn tó yẹ ká ṣàlàyé nínú wáàsí òun gangan kọ́ ni tájẹ́tì wáàsí wa níta ní táyẹ̀ nù wáàsí ni pé gbogbo súnà la gbọ́dọ̀ ṣe pátá yẹn yẹn tó gbọ́dọ̀ wà lórí ẹ̀mí wa àpèjúwe nísìnyí a fẹ́ kírun súnà ni ẹ máa wo ọ̀ràn yẹn ni kó sọ pé Allahu Akbar súnà wa ni kọ́ gbọ́ sókè báyìí ṣẹ̀kẹ́ wọn ni ọbẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rù yẹn o duawu ni isipta súnà ẹ̀dígẹ́ ní sinmi báyìí fatia kí lòun jẹ́ ọ̀ràn yìí súnà tá a kà lẹ́yìn ẹ̀ kí lòun jẹ́ o súnà ni wọ́n wá fẹ́ kó jẹ́ pé gbogbo kíní dání ká ṣe nínú ìrìn yẹn ká máa ṣe ká má máa yọ̀ kán lè pé kí ni o eléyìí ni irú àwọn súnà báyìí sáà máa yọ́lẹ̀ àlè yọ́lẹ̀ ó yẹ báyìí ní sìn súnà nípele òkùnkùn ní sìn wọ́n sọ fún wa wípé ká kírun sí la gbókùn ti kú yẹn àwọn kan ni wọ́n dáhùn kan bá ti kí sí la gbogbo ala ti kírun sí la táwọn lẹ́yìn ọkọ̀ bá kírun sí la gbogbo aládàáná tẹ́ máa fẹ́ sọ irú àwọn ìlànà báyẹn wọ́n sọ wípé fárídù kì fàáyà sẹ́gbẹ́ni ti pín fárídù báyẹn náà nìsín ìkáwà fárídù àìbẹ́ẹ̀ náà ní súnà náà ní gbogbo pínpínpínpínpínpínpínpín ṣùgbọ́n ìta gbọ́dọ̀ ṣe ni súnà gbọ́dọ̀ jẹ́ mo fẹ́ jẹun nísìn kì í ṣe bísúnà ìbàdàn mo fẹ́ jẹun kí ni tí máa ń sọ yín pé ah, súnà yìí ò pọn dandan mọ wá ń jẹun lẹ́ẹ̀mẹwàá mi máa ṣe bísímìlá tí èèyàn bá ṣe bísímìlá wọ́n gbà pé èso ọmọ báyẹn jẹun ṣé nira gbọ́dọ̀ jẹ́ fún yẹn ni nira gbọ́dọ̀ jẹ́ fún yẹn so bí wọ́n fẹ́ ká mọ́ sọ pínpín yẹn àwọn àbá ló ṣe gbìyànjú lórí ẹ̀ súnà mi wà ó dàbí ọ̀rọ̀ yẹn sọ́yìn sinmi súnà mi wà ó yẹ o àwọn sọ́ọ́bà máa lo ọ̀ràn yẹn wọ́n á máa pè ní súnà nínú ọ̀rọ̀ wọn sòyìn ẹlọ́bi jẹ́ pé ká má máa sọ pé súnà kan pínpín yẹn kò ní nǹkan ṣe pẹ̀lú wáṣí tàbí ẹsẹ̀ méjì ká máa pín ibẹ̀ ẹ̀kọ́ bá gbọ́ ẹ̀kọ́ lásán táwọn àfáà ṣe gbìn àdébì kan òpin àdébì kan sọ pé eléyìí ni eléyìí àwọn àfáà ló fẹsẹ̀ gbìyànjú àwọn máa ń wádìí gbogbo nǹkan lọ káàkiri wọn wá ṣe gbìyànjú pẹ̀lú ẹ̀ sọ pé ara súnà eléyìí so sókèlè sọ abáwọn ẹlẹ́ẹ̀kejì ni ipe ká lo ọmọ àká báyìí Kama máa fi fá ọbẹ̀ là kò síbi kankan tó wà ní inú ọ̀rọ̀ àríbi èèyàn bá máa fọwọ́ bù báyìí èèyàn bá gbé kò sí kankan tó wà bẹ́ẹ̀ pé ilé ni kama máa fi fá ọbẹ̀ là rárá lẹ́yìn táyà tí ní ká Thank you. Porque a eu não fiz nada Eu acho eu Eu eu não? Não. Não. wà á yọ̀ láti fi sára kí o tó kí o o tó o yẹn alákọ̀ọ́kọ́ àyà tí a kà la amúríkà wà ní sọ́ọ̀tì ìjìnlẹ̀ so wá súnmọ́ ọwọ́ mo lè bá wọ àyà ń bẹ̀ yẹn ó súnmọ́ ọwọ́ ẹ̀yìn díẹ̀ sọ wá sọ́wọ́ ẹ̀yìn díẹ̀ òun náà lọ wá nígbà tó ń sọ̀rọ̀ lútù òun sọ náà ìyẹn báwọn wọn bá wọn àyà tó wà sọ́tùlì ìjírí sọ so lọ́wọ́ bàtà sọ̀rọ̀ lútù tẹ́lẹ̀ parí ọ̀rọ̀ lútù ìyẹn báwọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn èèyàn kan wà àti ẹni tẹ́ wọ́n kọ́ sọ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àti ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ó ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹnì kan mo sọ fún wa nígbà tí mo sọ lẹ́ẹ̀kan àwọn tí wọ́n sọ pé àwọn ń ṣe súnà súnà mẹ́ta òun náà ló tóbi jù lọ́dọ̀ súnà pa àfihàn gbọ̀n lẹ̀ súnà wọ́n gbé aṣẹ́gi ni àfi ṣòkòtò lẹ̀ ọ̀tàn àti súnà pé ìyàwó mi jẹ́ ẹlẹ́à mẹ́tẹ̀ẹ̀ta ẹlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn dì tẹ́lẹ̀ fi ń dalẹ̀ ẹlẹ́ láàmú tí wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ súnà tó kù gan nínú ìsìláàmù a lè rí bákan kan náà kò ṣeé ṣe táyé òfin parẹ́ a lè rí bákan kan náà ẹlòmíì ọ̀ àmọ́ wò pé bóun ti wá rí yẹn bẹ́ẹ̀ nìkan òfin irun gbàlẹ̀ oníṣe gidi kan yóò ti máa sọ di kèfèrí láti bẹ̀rẹ̀ Islam ò mú wa bẹ́ẹ̀ ìmáàmù tẹ́ bá ti wo kìlá rẹ̀ tó bá ti wà mánéjébù kò sí nǹkan tó burú pé ká ẹ gbà wọlé tẹ́ bá lè rẹ fẹ́ tún ẹnu ẹ ṣe pé ẹ má pélé báyìí ẹ lè ṣàlàyé fún un so opposite tọ̀gbọ́ wọ́n bá ní pé ó wà manageable wàhálà dọ̀ wàhálà lọ́ọ̀rin àbí kan kò yí fatia padà eléyìí ò tó mẹ́rin òfin kírun lẹ́yìn yẹn tẹ́ ẹ bá ní pé ó ń ka fatia rẹ̀ pé kọ́lá bọ́ wọn ṣe mi ṣé kìíní bí àwọn bí kíní o súra èyí ò tó kékeré ẹ lọ́wọ́ ẹ̀ ní kírun lẹ́yìn yẹn ẹ̀sìn fẹ́ ká máa yọ kú lẹ́yìn yẹn pé ò ní kírun lẹ́yìn yẹn torí wípé àwọn kọ̀wárìjà àwọn ní àwọn ni wọ́n máa ń sá kúrò lẹ́yìn àwọn èèyàn wọ́n máa fẹ́ kó jẹ́ pé kí Islam ò fọ́nká kó jẹ́ pé a sọ pé àwọn eléyìí ṣe mùsùlùmí tó bá di kó lọ́dọ̀ wọn báyìí ọ wà pé wọn ṣe mùsùlùmí ẹnìkan bá tún kírun lẹ́yìn ẹni yẹn òyìnbó pé kò nírun ọ wà pé kì í ṣe mùsùlùmí nítorí bẹ̀rẹ̀ yẹn kó wà ń bẹ̀ kó o máa tún mọ́sálásí yẹn ṣe kó o kọ̀rẹ́tì ìmáàmù yẹn tó bá fẹ́ la gírígẹ́jọ máa sọ̀rọ̀ lé lórí ẹ̀ ó bẹ́tà ju pé kó o kú bẹ̀ lọ kó wa máa fi àlébù kàn mọ́nu kó o máa fa ìdá kan tí màmú yẹn ọba tiẹ̀ wàá gbọ́ wàá máa ká àhárá ọ̀gbọ̀dọ̀ kó mọ́sálásí o lè má kírun lẹ́yìn ẹ̀rọ ó yẹ kọ́ máa ọ̀ àtúndí kó mọ́sálásí ọ wà pẹ̀lú ẹ̀ so tí ẹlẹ́yìn bá bẹ́ kírun náà yàtọ̀ sí mọ́mù yẹn ó kírun lẹ́yìn ẹ̀ ìbọn mi yóò tún ọmọ yìí dé àìmọ́ fáti àwọn òun kà dáadáa ní òye kó kírun kí wọ́n ẹgbẹ́ kí wọ́n máa sọ pé o ti fi mọ́lásì kan yẹ mọ́lásì ọlọ́run ọwọ́ ni mọ́lásì yẹn ọ̀dà mọ́ ọ̀bà kìí sáré ẹ̀sìn ní kí wọ́n mọ́lásì yẹn ọ̀dà ọmọ kírun bẹ̀rẹ̀ lẹ́yẹ àdúgbò rẹ ni bẹ̀rẹ̀ gbọ́dọ̀ máa kírun ẹ̀ẹ́dì ọmọ àfà ni ẹ̀ẹ́dì ọmọ àfà ní tí ní ọ̀dánú ẹ̀sìn ẹ̀jọ̀ máa sọ ẹ̀jọ̀ máa fà á ẹni da mọ́sálásí ọmọ ìpìlẹ̀ pẹ̀lẹ́ máa bá wọn sọ ìdí òye kí n lẹ́yìn ní pé ọ̀dà ọmọ àwọn lò bẹ́ẹ̀ ó dáhà báwọn yòókù ọ̀rọ̀ tí òde ká bá bẹ́ẹ̀ kírun lẹ́yìn ó filẹ̀ wọn ò ní béèrè ìrun ẹnìyàn lọ́wọ́ títí ẹ òun ló ṣe kí ni ọ̀dà ó tóun tóun ní mo rò pé yẹn clear báyẹn ẹlẹ́ẹ̀kẹta náà ni pé ẹ bá ti bẹ̀rẹ̀ súnà yóò wà ara àwọn èèyàn kan yìí pé eléyìí ni súnà náà bóyá ṣòkòtò rẹ̀ ń gbálẹ̀ bóyá fárun mọ̀ bóyá kò áyàwó rẹ̀ nǹkan mẹ́rin rárá bí ń dìtà mí náà àbí bá a ti sọ lẹ́ẹ̀kan tó bá pè láéláé kéde ẹsẹ pé odi gángan wà nínú ẹ̀sìn ó kàn jẹ́ mẹ́tọ̀dù kan pé tí a bá rí i pé dáadáa wà níbẹ kí o kó apply rẹ̀ ẹni wọ́n máa ń yàn lónìí yẹn ò ní ẹjọ́ bá yẹn ò ní ò ní pé kéde gbogbo bídíà ló gbé yẹn wọ inú bídíà ti ń ṣe nígbà tí ìbá ti ṣe pé ló gbé sósọ́ di kèfèrí mùsùlùmí lọ gbà sí so mùsùlùmí lọ gbà sí yẹn olè yẹn lódì kóró yẹn lódì láàrin ọjọ́ mẹ́ta kó o tún kí padà kó o lọ yọ mẹ́ta kó o níyàn lódì ó lè jẹ kọ́mọ̀ ìgbé tí mo fi yàn lódì nìyí ìwọ ó dùn á máa ó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀ so gbogbo àwọn kìíní yẹn ìjọmọlúwà ìjọjọmọ ìyá yóò gbọ́dọ̀ máa kọ̀ntínú dáadáa lọ wá fún o kàn wá pé kí ni mo fẹ́ fi kọ́ bíbà ní bàbá àtọmọ bàbá wa fẹ́ sọ fún ọmọ pé ẹ̀hẹ́n mo rí kọ́ ọlọ́mọ lọ gbá bọ́ọ̀lù lọ gbá bọ́ọ̀lù ìní fún ọ lówó oúnjẹ àbí kí bàbá yẹn kí ọmọ kí bàbá yẹn láàárọ̀ kọ́ ọmọ bínú sí yẹn kọ́ ọmọ kí yẹn kọ́ ọmọ dá yẹn lọ torí o ọ fẹ́ ọ wá ní pé kí ló dáadé ẹ má bínú ní tó body message pẹ̀lú ìyàwó rẹ̀ ọ̀tẹ̀ mi lọ́rùn mo fẹ́ kó yí padà bẹ́ẹ̀ ìkẹ́kọ̀ọ́ eh, èèyàn lódì ló wà fún nìyẹn kébé tí èèyàn kan àbándọ́ ẹ̀ nìkan pé tó jẹ́ mùsùlùmí kí wọ́n àbándọ́ ẹ̀ kí wọ́n máa bá jáńdórí pé kò ṣe súnà ọ̀dọ́ ló dẹ̀ ń gun àwọn èèyàn bẹ́ẹ̀ ọmọ eke ò lè ṣe jù bá ń lọ ọ̀dọ́ ló wá ní gbọ̀ngàn kan ara rẹ̀ ó lè kókókókó yọ ọmọ sáré mọ́ ẹ lò bẹ́ẹ̀ màdùmá dàgbà alágbà O máa rí pé mistake lòun ṣe nígbà tó bá dàgbà dàgbà pé kì í ṣe bẹ́ẹ̀ sì ti wá nìyẹn ànábì ni ẹni tí bá ń ròpọ̀ máwọn èèyàn ó lóore jẹ ẹni tó fi wọ́n lẹ̀ lọ tó wà lọ dáná lórí òun fẹ́ lọ́ máa dẹ́sìn tòun ṣe ọ̀dà kọ́ mọ́sálásí ó ṣe gbogbo ẹ̀ eléyìí ẹni tó ròpọ̀ máwọn èèyàn ó dáa jù lọ lóòótọ́ ọlọ́run gbẹ̀sìn tiẹ̀ náà ti ń dá sí ibi tó ti ń ṣe o ṣùgbọ́n ọlọ́run bó bí pẹ̀lú àìròpọ̀ máwọn èèyàn sòkárò kan máa wẹ̀yàn ká tún wọn ṣe òòlọ́ jù ká mọ̀rọ̀ pàwọ́ àlámọ́ tá a bá tiẹ̀ ríra alẹ́ tó mọ́ mọ̀ ríra alẹ́ tó mọ́ ká mọ̀ máa gbá àwọn èèyàn ṣe ọlọ́dà ọlọ́mọṣẹ́ sàrò ìtọ́jú ṣòṣùbọ́n kan náà ní àmì ṣàlọ́lá ìlà ìlà àṣẹ